kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sí kànnì amóhùnmáwòrán BGI TV ìròyìn àgbáyé ló ń dé sí etí gbọ̀nyìn kàtúnwó ìròyìn àgbáyé náà wá sí etí gbọ̀nyìn lẹ́kùnrẹ́rẹ́ ṣáájú ẹgbọ́ kókó inú ìròyìn náà. igbákejì ààrẹ orílẹ̀-èdè nàìjíríà ló ti darí ìpàdé ìgbìmọ̀ ètò ọrọ̀ ajé nec lónìí alákòóso fún ọ̀rọ̀ abẹ́lé olúbùnmi túnjí òjò ló ti pàṣẹ fún àwọn ọ̀gá àgbà lẹ́ka ibùdó àtúnwàṣe lórílẹ̀‐èdè nàìjíríà láti gùn lé iṣẹ́ ìwádìí lórí ọ̀rọ̀ ẹ̀sùn kan tí wọ́n fi kàn wọ́n ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fìdí kalẹ̀ sí ìlú àbújá ló ti tako ìdájọ́ ilé ẹjọ́ tó ń gbọ́ ọ̀rọ̀ awuyewuye lẹ́yìn ètò ìdìbò lórí ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ nasarawa níbàámu ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn ọmọ ológun sí olùyà iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Adamawa gómìnà ìpínlẹ̀ náà ti fi ọ̀rọ̀ léde olórin takasúfè ọládìs tí wọ́n kéde ikú rẹ̀ ni wọ́n ti fi fọ́nrán rẹ̀ léde lónìí lórí ẹ̀rọ ayélujára Instagram láti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ ikú rẹ̀ ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló ti bá ọmọdékùnrin tó jẹ́ ọ̀dọ́ bákan náà látàrí pé ó ṣekú pa ọ̀gá rẹ̀ ìròyìn ilẹ̀ òkèrè olórí ikọ̀ ọmọ ológun tí wọ́n fi bá gbàjọba lórílẹ̀‐èdè Niger ló ti rìnrìn àjò lọ sí orílẹ̀‐èdè Mali láti lọ ṣe àbẹ̀wò sí akẹgbẹ́ rẹ̀ lákòótán ìròyìn eré ìdárayá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 bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán TV ìròyìn àgbáyé náà rèé lẹ́kùnrẹ́rẹ́ Samuel Owóyẹmí lórúkọ tèmi igbákejì ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà Kashim Shettima ló ti darí ìpàdé ìgbà ìgbìmọ̀ ètò ọrọ̀ ajé nec lónìí ní iléeṣẹ́ ààrẹ làbújá ìpàdé tó jẹ́ ẹlẹ́ẹ̀kẹrin irú rẹ̀ lábẹ́ ìṣèjọba ààrẹ bọ́lá ahmed tinubu lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí irúfẹ́ ìpàdé náà wáyé lọ́jọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹsàn-án ọdún yìí láti gbáradì fún ọdún mẹ́ta àti àbọ̀ bí ọ̀rọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ṣe fẹ́ fi ẹsẹ̀ múlẹ̀ ètò ìgbé ayé ìrọ̀rùn àti lórí ọ̀rọ̀ ètò ààbò lórílẹ̀-èdè nàìjíríà ìgbìmọ̀ nec ni wọ́n ṣe àgbékalẹ̀ rẹ̀ láti máa gba ààrẹ orílẹ̀-èdè nàìjíríà lámọ̀ràn lórí ọ̀rọ̀ ètò ajé ìgbìmọ̀ tó kún fún àwọn gómìnà ìpínlẹ̀ mẹ́rìndínlógójì lórílẹ̀-èdè nàìjíríà tó fi mọ́ alákòóso fún ọ̀rọ̀ owó níná àti àwọn ènìyàn alẹ́nọ́rọ̀ mìíràn gẹ́gẹ́ bí ni gómìnà ìpínlẹ̀ ondo gómìnà ìpínlẹ̀ Edo ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Godwin Obaseki ni ó ti di àwátì bákan náà ni igbákejì rẹ̀ kò yọjú síbi ìpàdé náà àti pé àwọn gómìnà tí wọn kò wá síbi ìpàdé náà lọ rán igbákejì wọn síbi ìpàdé náà alákòóso fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀‐èdè nàìjíríà olúbùnmi túnjí òjò ló ti pàṣẹ fún ọ̀gá àgbà lẹ́ka ibùdó àtúnwàṣe ìlárù nàbàbà láti gùnlé iṣẹ́ ìwádìí lórí ẹ̀sùn tí wọ́n fi kan àjọ náà àti àwọn òṣìṣẹ́ àjọ náà pé wọ́n ń lẹ̀dí àpòpọ̀ pẹ̀lú àwọn ẹlẹ́wọ̀n láti máa ṣe àtìlẹ́yìn fún àwọn agbésùmọ̀mí gẹ́gẹ́ bí ọ̀gá àgbà fún ètò ààbò olórílẹ̀‐èdè nàìjíríà ṣe fi ẹ̀sùn náà kàn wọ́n ṣáájú lásìkò tó fi ara hàn ní iwájú àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí ní ìdáhùn sí ọ̀rọ̀ ẹ̀sùn náà ló mú kí alákòóso olúbùnmi bu ẹnu àtẹ́ lórúfẹ́ ìwà bẹ́ẹ̀ nígbà tó wá ṣe ìlérí pé ẹni tí igbá ìwà náà bá ṣe mọ́ lórí ni yóò fi mú káta òfin ìjọba lẹ́yìn iṣẹ́ ìwádìí alákòóso fún ọ̀rọ̀ abẹ́lé olúbùnmi wá fi àkókò náà sọ di mímọ̀ pé àwọn ìgbésẹ̀ àtúnṣe ló ti ń lọ ní àwọn ọgbà àtúnwàṣe káàkiri orílẹ̀-èdè nàìjíríà láti bá ti orílẹ̀-èdè àgbáyé mu ilé ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fi ìdíkalẹ̀ sí ìlú àbújá tí ń ṣe olúlu orílẹ̀-èdè nàìjíríà ló ti tako ìdájọ́ ilé ẹjọ́ tó ń gbọ́ ọ̀rọ̀ awuyewuye lẹ́yìn ètò ìdìbò pé kí gómìnà abdullahi sule kó lọ jáwé olúborí níbi ètò ìdìbò sí ipò gómìnà ìpínlẹ̀ nasarawa pé olùdíje david ọ̀bágudù láti inú ẹgbẹ́ òṣèlú pdp ló jáwé olúborí níbi ètò ìdìbò náà adájọ́ tó léwá tẹ̀síwájú níbi ètò ìdájọ́ náà ìjẹjúkú oyemiame ló sọ di mímọ̀ pé ilé ẹjọ́ tìbúnà ló gbọ́ ọ̀rọ̀ láti ẹnu àwọn ẹlẹ́rìí láti fi ṣe ìdájọ́ láìsí ìwé ẹ̀sùn tó bomirin ìdájọ́ náà láàrin ọjọ́ mọ́kànlélógún gẹ́gẹ́ bí ó ti ṣe wà nínú ìwé òfin bákan náà ní ilé ẹjọ́ tìbúnà ni wọn kò tẹ́tí gbọ́ ọ̀rọ̀ láti ẹnu gómìnà Sule tí kò dẹ̀yẹ kó rí bẹ́ẹ̀ adájọ́ ìjẹjúkú ní ìwé ẹ̀sùn adíje David ni k kò ní ẹsẹ̀ nílẹ̀ torí ilé ẹjọ́ náà kò tẹ ìlànà tó yẹ kí wọ́n tẹ̀ láti ṣe kíni láti dá ẹjọ́ lórí ọ̀rọ̀ náà níbàámu ìṣẹ̀lẹ̀ ìkọlù tó wáyé láàrin ọmọ ológun sí olú iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Adamawa èyí tó yọrí sí ikú ọ̀gá àgbà Jacob Daniel ìṣẹ̀lẹ̀ tó dá ìbẹ̀rù bojo sílẹ̀ ní agbègbè náà bákan náà ni wọ́n sọ di mímọ̀ sí iwájú wípé gómìnà ìpínlẹ̀ Adamawa Ahmadu Fintiri ló ti ṣe àpèjúwe ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí èyí tó bani nínú jẹ́ púpọ̀ gómìnà Fintiri ẹni tó mẹ́nuba ọ̀rọ̀ yìí níbi ìpàdé pàjáwìrì tó dá lórí ètò ààbò lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà bó tilẹ̀ jẹ́ pé ìṣẹ̀lẹ̀ náà láti wá ojútùú sí bákan náà ni gómìnà ṣe ìlérí ìdájọ́ òdodo àti ìfọwọ́sowọ́pọ̀ àlàáfíà ní ìpínlẹ̀ nílẹ̀ náà àti lórílẹ̀‐èdè nàìjíríà bákan náà ló fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ lórí ikú ọ̀gá àgbà ọlọ́pàá Jacob Daniel gẹ́gẹ́ bí gómìnà Ahmadu Fintiri ti ṣe fi ọ̀rọ̀ náà léde lórí ẹ̀rọ abẹ́yẹfò Twitter tó di X báyìí lẹ́yìn ìpàdé náà tó wáyé ní ìlú Yola ìpínlẹ̀ Adamawa olórin tàkásùfé ọládipúpọ̀ ọládìméjì tí gbogbo èèyàn mọ̀ sí ọládìps tí wọ́n kéde ikú rẹ̀ ṣáájú nínú oṣù yìí ni wọ́n ti yọ àwòrán ìkéde ikú rẹ̀ obituary láti rọ́pò rẹ̀ pẹ̀lú fọ́nrán ibi tó ti ń kọrin tẹ̀lé orin rẹ̀ nígbà tí ìyá rẹ̀ àgbà jó orin náà lórí ẹ̀rọ ayélujára Instagram ìgbésẹ̀ tó wáyé lẹ́yìn tí wọ́n ti kéde wípé arákùnrin yìí ló ti ṣe bẹ́ẹ̀ ló ti sọdá sí àgbà àjùlé ọ̀ràn bákan náà ni wọ́n fi fọ́nrán yìí ṣe àpèjúwe ẹ̀rí gẹ́gẹ́ bí ohun tí ó ní ṣe pẹ̀lú ìwàláàyè ọládìs ẹni tí ó jẹ́ olórin tàkásùfèé lọ́jọ́ kẹrìnlá oṣù kọkànlá ọdún yìí ní ìgbìmọ̀ iléeṣẹ́ orin rẹ̀ fi àtẹ̀jáde léde pé olórin náà tí gbogbo ènìyàn mọ̀ sí Ọládìs ló ti jáde kúrò láyé lẹ́yìn tó fi ìgagbága pẹ̀lú àrùn kan fún ọdún méjì èyí tí kò sọ fún ẹnikẹ́ni bákan náà wọ́n ní wọ́n ti yọ̀ǹda òkú rẹ̀ fún mọ̀lẹ́bí rẹ̀ fún ìgbésẹ̀ tó kàn àwọn olólùfẹ́ olórin náà ló fi ọ̀rọ̀ ìbánikẹ́dùn ránṣẹ́ pẹ̀lú ìbànújẹ́ ọkàn pé ikú olóògbé ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Ọládìs ló wáyé lẹ́yìn oṣù méjì tí olórin tàkásùfé ìlérí olúwa Ọládìméjì Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad jáde kúrò láyé. ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló ti ba àwọn afurasí mẹ́ta tí wọ́n lọ́wọ́ sí ikú arábìnrin ìyanu olúwa adámọ̀lẹ́kùn ní agbègbè arigidi àkókò ìjọba ìbílẹ̀ àkókò ìpínlẹ̀ Ondo arábìnrin adámọ̀lẹ́kùn tó jẹ́ olùkọ́fẹ̀yìntì ni wọ́n ṣe ikú pa sínú yàrá rẹ̀ lásìkò tó ń sùn bákan náà ni wọ́n jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀ lọ àwọn afurasí tí wọ́n fi orúkọ wọn léde gẹ́gẹ́ bí olúwaṣeun ẹni tó jẹ́ ọmọdọ̀ olóògbé náà náà Mubarak àti Rilwan ni wọ́n jọ lẹ̀dí àpòpọ̀ láti ṣekú pa ìyá náà iléeṣẹ́ ọlọ́pàá sọ di mímọ̀ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ olóògbé tí wọ́n jí lọ ló ṣe atọ́kùn bí ọwọ́ ṣe bà wọ́n bákan náà ni wọ́n sọ di mímọ̀ wípé lẹ́yìn tí ọwọ́ bà wọ́n ni àwọn afurasí mẹ́ta náà jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo Fúnmiláyọ̀ Ọdúnlámì ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé ọwọ́ ti bà àwọn afurasí mẹ́ta náà àti pé wọ́n ti wà ní àkàtà wọn fún ìgbésẹ̀ tó kàn. lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè olórí ikọ̀ ọmọ ológun tí wọ́n fi ipá gbàjọba lórílẹ̀‐èdè Niger Abdulrahmani Tihani ló ti fi ọjọ́ òní tẹ ọkọ̀ létí lọ sí orílẹ̀‐èdè Mali láti lọ ṣe àbẹ̀wò sí akẹgbẹ́ rẹ̀ Assimi Goita gẹ́gẹ́ bí ìrìn àjò àkọ́kọ́ láti ìgbà tí wọ́n ti fi ipá gbàjọba lórílẹ̀‐èdè Niger nínú oṣù kẹfà ṣáájú ni àwọn adarí ọmọ ológun ní orílẹ̀‐èdè Mali àti Burkina Faso ni tí wọ́n dìtẹ̀ gba ìjọba ní ọdún 2020 àti ọdún 2022 jésù ni wọ́n ti ṣe ìlérí àtìlẹ́yìn fún olórí ikọ̀ ọmọ ológun tó gba ìjọba lórílẹ̀‐èdè niger bákan náà ni orílẹ̀‐èdè mẹ́ta náà tọwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú èròǹgbà láti máa ṣe ìrónilágbára fún ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè mẹ́tẹ̀ẹ̀ta bákan náà ni wọ́n fi ọwọ́ sowọ́pọ̀ láti máa gbógun ti àwọn jihadis ní orílẹ̀‐èdè wọn ṣáájú ni tìhánì ti ṣe ìlérí láti dá ìjọba náà padà láàrin ọdún mẹ́ta lákòótán ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù ọwọ́ iwájú fún ikọ̀ agbábọ́ọ̀lù super eagles ẹni tó ń gbá bọ́ọ̀lù jẹun nínú ikọ̀ agbábọ́ọ̀lù Nottingham Forest Taiwo Awoniyi ní ìròyìn ti sọ di mímọ̀ pé ó ti ní ìfarapa èyí tí yóò máa da jókòó fún oṣù mẹ́rin bákan náà ló ṣeṣe kó pàdánù ìdíje ilẹ̀ adúláwọ̀ AFCON tí yóò máa wáyé nínú oṣù kínní ọdún tó ń bọ̀ lórílẹ̀‐èdè Cote d'Ivoire akọ́nimọ̀gbà Nottingham Forest Steve Cooper ló fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ pé ìròyìn ìbànújẹ́ ló jẹ́ fún agbábọ́ọ̀lù náà torí ìfarapa náà ni yóò máa la iṣẹ́ abẹ lọ ṣùgbọ́n àwọn kò ní dẹ́kun àti máa ṣe àtìlẹ́yìn fún agbábọ́ọ̀lù náà láti tètè padà sórí pápá agbábọ́ọ̀lù Táíwò Awóníyì ló ní ìfarapa náà níbi ìfẹsẹ̀wọnsẹ̀ kò mẹ́sẹ̀ yọ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles àti ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Lesotho ìfẹsẹ̀wọnsẹ̀ tó yọrí sí àmì ayò ẹyọ kọ̀ọ̀kan bí yóò ti mọ rèé fún ìròyìn àgbáyé láti kọ́ ní amóhùnmáwòrán BGI TV ká tó máa lọ ẹ kókó inú ìròyìn náà lẹ́ẹ̀kan sí i igbákejì ààrẹ lórílẹ̀‐èdè nàìjíríà kashim shettima ló ti darí ìpàdé ìgbìmọ̀ ètò ọrọ̀ ajé nec lónìí ní ìlú àbújá alákòóso fún ọ̀rọ̀ abẹ́lé olúbùnmi túnjí òjò ló ti pàṣẹ fún ọ̀gá àgbà lẹ́ka ibùdó ìtúnwàṣe láti gùnlé iṣẹ́ ìwádìí lórí ẹ̀sùn kan tí wọ́n fi kọ àjọ náà ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fìdí kalẹ̀ sí ìlú àbújá ló ti tako ìdájọ́ ilé-ẹjọ́ tribunal lórí ètò ìdìbò sípò gómìnà tó wáyé ní ìpínlẹ̀ nasarawa níbàámu ìṣẹ̀lẹ̀ ìkọlù àwọn ọmọ ológun sí olúyà iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ adamawa gómìnà ìpínlẹ̀ náà ló ti ṣe àfọ̀mọ́ ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ náà olórin takasúfè tí gbogbo èèyàn mọ̀ sí ọládìs ni wọ́n ti rọ́pò ohun tí wọ́n fi kéde ikú rẹ̀ lórí ẹ̀rọ ayélujára Instagram pẹ̀lú fọ́nrán kan ibi tó ti ń kọrin ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ondo ló ti ba afurasí mẹ́ta tí wọ́n lọ́wọ́ sí ikú òṣìṣẹ́ fẹ̀yìntì tó jẹ́ olùkọ́ ní ìpínlẹ̀ Ondo lẹ́ka ìròyìn ilẹ̀ òkèrè olórí ikọ̀ ọmọ ológun tí wọ́n fi ipá gbà ìjọba ní orílẹ̀-èdè Niger ló ti tẹ ọkọ̀ létí lénìí lọ sí ọ̀dọ̀ akẹgbẹ́ rẹ̀ tó wà ní orílẹ̀-èdè Mali lákòótán ìròyìn eré ìdárayá agbábọ́ọ̀lù ọwọ́ iwájú fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ẹni tó ń gbábọ́ọ̀lù jẹun nínú ikọ̀ agbábọ́ọ̀lù Nottingham Forest Taiwo Awoniyi ló ti ní ìfarapa tí yóò máa dájókòó fún oṣù mẹ́ta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 ló ti wá sí etí gbọ̀nyìn láti ẹnu Samuel Owóyẹmí ẹ ṣé bí ẹ ti ń tẹ́tí gbọ́ wa ẹ ṣé bí ẹ ti ń wò wá àwa la máa ṣe nǹkan nǹkan ní.